happy, birthday gèlè ayọ̀ i wish you long life and prosperity ìgbà ọdún ọdún kan ni ó yá movement to the next level happy birthday happy birthday happy birthday.